ká pàkíyèsí àwọn ọ̀dọ́ wa pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tó lọ́wọ́ bẹ lẹ́dàá tó ràn lọ́wọ́ pẹ̀lú pé ojú wa là sí pé a bá pé ẹ̀sìn ọlọ́run ti ń tàn ká gidigidi láwùjọ wa àwọn èèyàn ń ṣàlàyé rẹ̀ lọ́tún wọ́n ń ṣàlàyé rẹ̀ lọ́sì oníkálukú ń ṣe bẹ́ẹ̀ nítorí kí a lè bá a kúrò nínú àìmọ̀kan lọ sínú mímọ̀ oore ńlá lélẹ́yìí àwọn bàbá bàbá wa tó ti kú àtàwọn bàbá ńlá bàbá ńlá tó ti lọ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní yìí ọlọ́run òjò sojú tiwọn èyí tó túmọ̀ sí pé àwọn alágídí lè wà láyé tiwa ní ìsìn tí wọn ò tí gbọ́ àbí tí wọn ti gbọ́ tí wọn gbà kò túmọ̀ sí pé tó bá yẹ kó àwọn ẹni tó ti kú tó ti kú tó ti kú gbogbo wọn náà tán bá wà ní kò túmọ̀ sí pé gbogbo wọn náà kọ̀ á rí múnú wọn náà ẹni tí wọ́n fẹ́ gbódòdó tí wọ́n fẹ́ sórí rẹ̀ tọ́lọ̀mbá wa sórí fún yàn èyí bàjẹ́ o tọ́lọ̀mbá fọ́nà máa yàn èyí dínà mára rẹ̀ o torí pé ọwọ́ àti ṣe táǹfì ń pàdé dáadáa míì tọ́lọ̀ ń ṣe fún wa kìí sì tọ́ da àwọn àgbẹ̀tẹ̀ tá à ń gbé lórí dáadáa tọ́lọ̀ wọn bá ń ṣe fún wa yìí kìí ṣe gbogbo ẹ̀ ló wúlò. ẹ rí i pé nítorí pé à ń ti sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ti mú wa jáde lọ́tún lọ́sì ìyànjú ọ̀pọ̀lọpọ̀ lónìí kìí ṣe pé a fẹ́ gbọ́n tí wọ́n fẹ́ kọ́ wa a sì fẹ́ máa mú lò a fẹ́ máa tẹ̀lé láì bìlà pẹ̀lú orúkọ ẹni tá a gbọ́ lọ́dọ̀ rẹ̀ ìlú ẹni tá a ti ráǹfààní ẹ̀ sí. ń tọ́ sọ fún wa sáré pàǹfààní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ àwọn fẹ́ lò afẹ́sóríire èèyàn díẹ̀ lẹni tí máa ṣe bẹ́ẹ̀ fẹ́ẹ́rì kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ lónìí àwọn máa wọ́nà láti dárúgúdù sílẹ̀ láàrin àwọn tí ń ṣàlàyé ẹ̀sìn ni wọ́n fẹ́ máa forí wọn gbára wọn wọ́n fẹ́ dá wàhálà lẹ̀ ètò túmọ̀ sí pé ministry of shaitan ńlọpọlọpọ ti ń gba wáhàyè ok táwọn èèyàn bá ń ṣàlàyé ẹ̀sìn ọlọ́run ọba fún yín láì jẹ́ kí wọ́n ń gbowó kan lọ́dọ̀ yín àbí èlò lẹ́ ń san oúnjẹ wo lẹ́yìn jẹkùn lé yín tẹ́ gbé rántí ẹnìkan rí láyé yín mílíkì wo lẹ mú kù rí tẹ́ tí ẹ fi dájú agolo ránṣẹ́ sẹ́nìkan rí wípé torí kò ń sin wa láǹfààní ká lè mẹ̀sìn wa òfin wa jẹ́ pé wàhálà lẹ́tùn máa dálẹ̀ fáwọn èèyàn yìí wàhálà ẹlòmíràn ọmọ bẹ́ẹ̀ ṣe sẹ́ni ẹlòmíì ọmọ bí gbèsè ayé ń ṣe rí ó dùn ní ọkàn ni kò fẹ́ mà ẹlòmíì ẹ̀ máa ṣàtúbà lọ gan ni yóò sì tún máa pè lápẹ̀tún pé a ah, ò ní gbé ni ẹ̀ sì bọ́ ọmọ ọ̀dọ́ rẹ̀ ni tó jẹ́ kó gbé kalẹ̀ nígbà míì wọn fẹ́ béèrè ntúrọ̀ lọ wọn fẹ́ béèrè ntúrọ̀ lọ wọn ṣe béèrè lọ́dọ̀ tí kọ́ka yóò tún ṣe lọ́dọ̀ ẹlòmíì the same question yóò tún ká tòyọ àfẹ gbèsè ra wọn wò tó bá ti rí dókítà sí tọrọ wọn takora wọn ẹ rí nǹkan bẹ àwọn tán náà wọn kọ alẹ sínú wọn kàn gbé sórí íńtánẹ́ẹ̀tì ni ẹni tó ló ń bí yín léèrè fóun fẹ́ gbẹ́sìn yìí lẹ́bàá rí i pé àti tọ́líbùl fìtínà ni kí ẹ ti tọ́líbùl ilm fìtínà lòun ń wá èsì mà wọ́n má أكثرهم في هذا العصر وقوا بجلايس قد أنقبع مين àwọn ẹni dájú làwọn náà ń kọ́ nípa ẹ̀sìn àwọn fẹ́ẹ́ máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn àwọn ni ó tún máa lo àwọn èèyàn láti pé ẹbí léèrè afẹ́ kaalẹ̀ afẹ́ tí ó sọ. gbogbo wọn sọ̀rọ̀ àwọn di abalisa síbẹ̀ máa abalisa jámù ìbílẹ̀ a'udhu billahi minash shaitani rajim ó ti wá débi pé ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ má àwọn ò sì mà sára àwọn làwọn ń ṣe nítorí pé ẹni tó bá jókòó tóun tírèèni àwọn ọmọ báwọn ó dájú pé lé ara rẹ̀ ní wó ebi wọn náà jókòó ń jókòó pé onímọ̀ njọ́ kan àwọn ọmọ wọn ò fojú rẹ̀ rí mà ntí ó ṣẹlẹ̀ sí ọ agbára rẹ àti gbogbo àwọn ẹni tẹ́ ń jọ ń kóra yín káńdì rẹ oníkà ẹ̀sìn wa déré àwọn èèyàn fẹ́ mẹ̀sìn ló kọ́ pa fẹ́ tẹ̀lé má wọ́n kàn fẹ́ máa forí àwọn èèyàn gbára wọn nítẹ́nìkan rò lórí rẹ̀ ilé ń fẹ́ kọ́ dérò gbogbo èèyàn irú nítẹ́nìkan sọ fáwọn èèyàn ni ọmọ fẹ́ kí gbogbo èèyàn náà máa sọ nítorí pé gbẹ́lẹ̀ ń ṣe ẹ̀jẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ kì í yàtọ̀ táìdì ọba yàtọ̀ àfi kó jẹ́ pé ìyá ẹgbẹ́ òun ló yí padà ẹ̀sìn lélẹ́yìí kìí ṣeré ó tiẹ̀ tó tó ń gbà mí ẹnìkan ṣe dánilẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́n kàn rọra yọ ọ̀bì kan ni. lérò tiwọn ẹni báyìí ni wọn fọrọ ń bá wí ẹni tí sì ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ọlọ́ọ̀tì ẹ̀ ń ṣàlàyé ẹ̀sìn tó ẹ̀kẹ́ gbọ́ wọ́n kàn rọra yọ ni wọ́n yọ bí ìjìká yóò wá dàdúró wọ́n wá kírẹ́ẹ̀tì tọ́pìkì fún ní ìsìnkí la sọ lónìí kí ló dé kí ló ń retí kó tó di pé ó tù bá wọ́n kàn yọ bìkan nu gbogbo ọ̀rọ̀ tá a sọ lónìí nù. No e máa wò pé inú ìdánilẹ́kọ̀ọ́ lélẹ́yìí ti wá. inú ìdánilẹ́kọ̀ọ́ wò lélẹ́yìí ti wá. ni wọn kàn kan sí lórí ni sọ̀rọ̀ bọ́yọ̀ ọ̀rọ̀ tiẹ̀ ti yàn wọn wàá ní ẹnìkan nínú ọlọ́rọ̀ méjèèjì ó ti kó wọ́n dà ní. irú rẹ ti wá pọ̀ bàjẹ́ láti London lóbìnrin kan ti ń pè mí ń pè mí ohun rẹ̀ sì ń gbọ̀n ó fẹ́ sunkún ó àwọn fídíò clips yẹn ló ń rí wọ́n fà á yọ ó ló dùn lójú pé nù dánilẹ́kọ̀ọ́ kan ni wọ́n ti fà á yọ mi ìjókòó kí n máa pé kò tiẹ̀ sínú ọ̀nà tèmi pé kí n jókòó pé mo fẹ́ kó fẹ́ mi kàtí mo ti dánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni láì dé ìsìnkú mo dilẹ̀ wọ́n yóò bá sọ pé tó bá dilẹ̀ ló máa lé dìkadìẹ̀ kíkadìẹ̀ ọmọ bàá máa tú kálé ọwọ́ ara pampasì fàdíẹ ọdájú kò dilẹ̀ na. náà. ẹ̀yin mọ̀yẹ sọkúsọ táwọn èèyàn sọ ẹ̀yin mọ̀yẹ wíkúwì a máa ṣe pé ń gbọ́ ni a máa ṣe pé ń mà ní mi ìjókòó rí ń jọkà kí wọ́n á sọ pé mo fẹ́ fèsì fún lágbájá nígbà tí èsì pé mo dilẹ̀. àtàràmọ̀kọ́mọ́wá wọ́n fàyọ̀ ọ̀nù dánilẹ́kọ̀ọ́ kan wọ́n wá mọ̀rọ̀ ẹnìkan náà wà wọ́n wá sọ ń bẹ̀ pé bí ni wọ́n kú fún lágbájá àpò fún báwo. so gbogbo nǹkan wọn pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì àwọn kan ó dájú pé wọn ò ní sẹ́mẹ́ǹtì wọn wọ́n kàn jókòó ti tíktá tíktá tíktá tíktá gbogbo àwọn wọ́n ti pè social media yẹn. ibi táwọn jókòó sí nù àti fàrọ̀ ìdá àti làwáfíìl ibẹ̀ ní bá wọn. tó sì yẹ kó rí bẹ́ẹ̀ àwọn sẹ́lẹ̀ fọ́ sọ àlẹ́ ìmọ̀ làwọn máa ń wà wọ́n sì máa ń wà láti tẹ̀lé wọ́n máa ń wà láti lò ó yẹsẹ pé àwọn béèrè láti darúgbó jù sílẹ̀ ẹnì tẹ́lómi ọ̀tẹnu mọ́ béèrè ní ti ń kọ́rọ̀ yín lẹ́nu. àwọn náà ti sọ̀tọ́ lọ́wọ́ àwọn náà ti gbọ́n láti mà tó o bá fẹ́ máa tó ń béèrè o lẹ́yìn àlàyé tá a ti ṣètò ní òye ọ̀ wá síbi tá a wà ní. tọ́mọ fóònù kọ́ làá fi kọ́ mà àti ẹ̀sẹ̀ ń rí afẹ́ mojú ọmọ kí o wa ọlọ́kan náà ọmọ kí o wa ni àwọn ọ̀dọ́ ọmọ afẹ́ mojú ẹ̀ wá sí gbọmọ sọ́nbì kọ́ wa kí o yàn. àwọn tó lábùl fitan àwọn náà pọ̀ láyé ni à ń pè wá àti gbogbo ẹni tó bá láǹfààní àti gbọ́rọ̀ yìí ká bẹ̀rù Allah ká rántí pé ọjọ́ kan ń bọ̀ ọlọ́wọ́n bá ròyìn rẹ̀ pé yawma tubla as-sarair ọjọ́ tó náà ó gbé gbogbo ń ta gbé pamọ́ tí ó gbé hàn ọjọ́ tásìrí ó tù ọjọ́ gbẹ̀ndà kìyàmù. àti pé gan ṣé ń tọ́ ká máa fi ṣẹ̀sìn ọlọ́run ó ti lọ́ọ́ ẹkí èmi pẹ̀lú rẹ̀ kájọ kájọ gbìyànjú láti gbé kí ẹ̀sìn Islam kọ́ tàkà nì ṣáàjì kẹ́ni tí ọ̀gbọ́ yìí kọ́ gbọ́ yé nì kí ẹ̀sìn ká máa dárúgúdù sílẹ̀ láàrin àwọn èèyàn nífẹ̀ẹ́ kápẹ́nì ká gbogbo wa la láṣìṣe ṣé ìdùnnú tèmi ẹni ká kó sàṣìṣe ṣé ìdùnnú tèmi ẹni kí n sì rí pé ẹnìkan bò ẹnìkan bàjẹ́ ọ̀la ìkọ̀gbọ́dọ̀ jẹ́ dùnnú mi lókun ìgbà tó pé Islam là ń ṣe nítorí yẹ kó jẹ́ ìyànjú wa òun náà ní pé ẹni tó sàṣìṣe o káwọ́ náà láti lọ fi àṣìṣe òun ká fi yé e tó bá hàn sí tó bá pọ́nà tọ́tọ́ tó yẹ lábàgbé gbà kò ní sagídí tó bá hàn sí ó nù fún oúnjẹ àṣìṣe hàn iná nìkan tó pé wa kí wá ṣe pé ká wá pàṣẹ rẹ̀ sórí gbogbo kó ọmọ wa rí ẹlòmíràn ní Australia ó gbogbo tí ṣe Nàìjíríà bì báwọn náà ń ṣe rí gbogbo ìtàwọn kan ṣe lárúbáwá náà ti Nàìjíríà náà ti ń gbogbo ayé tẹ́lẹ̀ yìí wá ní lọ́síwájú ọmọ wa ò fẹ́ tí ọba ti máa ṣe nǹkan tẹ́ ń ṣe wọn èsì alùsùnà èsì kìí sálùsùnà wa ni alùsìtìnà alùsùnà sáwọn ni alùsìtẹ̀n. a'udhu billahi minash shaitani rajim iná ní táwọn yẹn bá ti sùn mọ́lẹ̀ tí wọn bá wá ìwákùwà ló kù tí wọn máa wá ọ̀pọ̀lọpọ̀ tó sá lékè lékè tó pọ̀lọpọ̀lọ wọn tó ìdí náà tó fi wá jẹ pé gánagànà ọpọlọpọ ọ̀pọ̀ náà rọ̀ pọ̀lọpọ̀. iye látàrí kúkúrú ọpọlọ àtààbọ̀ ọmọ wọn sọ pé kọ̀dá tó sì tí olùmọ̀ bá e yóò rí i pé kò sí tó burú mbẹ̀. torí àwọn sọ pé wọ́n kàmí nàá ibi kọ́wùlẹ̀ ní ní ọmọ tó ṣe kò etí sì ń da láàmú òun náà ni àgbọ́yé tá a rẹ̀ ń ṣe ńlá àgbọ́yé tiẹ̀ òun kan gbé lọ sí títí ọ̀sìtì àgbọ́yé rẹ̀ fún àwọn bá tírìtì ẹ̀ta kan dá padà sórí ẹ̀. àkàràmọ̀kúmọ̀wá ọlọ́ọ̀lọ́mọ etí sílẹ̀ tí wọ́n látàrí wà lẹ̀. ń bọ̀ bá wa ń rò sí tẹ́lẹ̀ ẹgbọ́rọ̀ ọlẹ́yìn lọ́gbọ́n ti wá fáwọn òpònú ẹ̀yìn lọ́gbọ́n ti wá fáwọn òpònú. ẹ̀yin mẹ́yẹ nǹkan tó ṣe garagara sí tó padà dẹ́rù rẹ̀ títí láéláé. torí ẹ ẹni tó bá nílò aka ìtọ́jẹ́ mùsùlùmí wọ́n yìí ṣe garagara ẹni tó sì nílò aka ìtọ́jẹ́ mùsùlùmí wọ́n yìí dá wàhálà alẹ̀ lábẹ́ ẹ̀sìn. kò sí tó burú nínú pé ntẹ́mi gbọ́ yé ni ntẹ́lómi gbọ́ yé ni ntẹ́mi ọba gbọ́ yé ni màá ma kọ́ àwọn èèyàn etí wọn náà gbọ́yé lọ́pọ̀ àwọn èèyàn ó ní ìdìbò àmọ́ wa pé ẹnìkan bú ẹnìkan ẹnìkan kí ni jẹ́ bẹ́ẹ̀ òfin ọlọ́run lélẹ̀ ǹjẹ́ mi ka tí mo sì gbọ́yé tí mo sì fi ń sin lọ inú mo sọ etí wọn náà tàtọ̀ gbọ́yé tó ń fi ń sin lọ inú wọn sọ ó yẹ mú yẹn sí. ìgbà tó kàn wọ́n abẹ ní kíkálukú kọ́ rẹ́dì láti dáhùn wájú ọlọ kí ló ní tó fi sọ báyìí. tí kálukú bá ti mọ nǹkan tí ń sọ kò sí wàhálà ń bẹ. inú aburú náà tún ni pé àwọn náà ń ṣàlàyé kọ́ wá sọ fẹ́nìkan kí wọ́n kí ló dé tí ń takò tiwa ẹgbẹ́ rẹ̀ ń ṣe nù ló fi jẹ́ kọrọ yín takora wọn. kéńgbà tó ń sọ tiẹ̀ náà sọ lẹ́rìí àbí ọ̀lẹ́rìí bàtà yìí náà sọ tiẹ̀ bẹ́ẹ̀ ní tẹ́yìn náà gbámú inú wàhálà inú kọ́ pé mi ráwọ̀ èèyàn fi mànà inú kó pé iná ráwọ̀ èèyàn fi mànà inú kọ́ pé mo èèyàn kí kálukú ọ̀rẹ́ di fún àti dáhùn wàláhì àwọn èèyàn tá à ń bá sọrọ lọ́ọ́ ẹ̀ka àná wọn máa ṣe wá. wípé tá a wọn lọ́nà wọ́n sáwọn òkọ́rọ̀ ọlọ́run là ń sọ. tẹ̀mọ̀ pé bá sọ náà wọ́n máa ṣe tá a fọ̀nà mọ́ wọn náà wọ́n máa ṣe nísìnyí wọn wọ́n ń lọ́nà àbí kọ́ ni wọ́n ó lè jẹ́ pé ní ọmọ kọ́ wọn kọ́ púpọ̀ ló kọ súnà yìí náà orí ẹja bẹ̀rù ọlọ abẹ́ni bọ́dì kọ́ máa yọ nǹkan kan náà ọ̀rọ̀ tá a bá sọ kọ́ máa lò láti fi máa dá àwọn kan lóhùn àwọ̀ faramọ̀ àwọ̀ faramọ̀ agbafẹ́nikẹ́ni kó mú àwọn àdánilẹ́kọ̀ọ́ tá a bá ṣe kó mú lódindi bẹ́ẹ̀ kó máa fi sáráyé láǹfààní gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ láti bẹ̀rẹ̀ dókun yóò yí ẹni tí máa ń gbọ́ tí kò wá yọ bí kán lọ. ọmọ wa ṣe nǹkan ló kọ́ ara rẹ bí ìgbà tó ẹ pé mi mọ̀ bẹ̀ ọ́sẹ́. ọmọ fi dá wàhálà lẹ̀ Islam ọ̀farama. ìdánilẹ́kọ̀ọ́ ìbò ti gùn yìí gbé sí orí Facebook gbé sí orí YouTube gbé sórí anything ìgbòkùn ẹni tí ó bá gbọ́ kọ́kọ́ láti bẹ̀rẹ̀ dókun. àmọ́ kí wá sí pọ́ wa rọra yọ bí kan rọ́ńdọ̀ ìṣẹ́jú kan àti sẹ́fọ̀n méjì ọwọ́ àlọ́ kọ tọ́pìkì ńlá talẹ̀ lórí àwọn ẹrú ọlọ́run tó bá gbọ́ wọn àrò pé abẹ́rẹ́ rí nǹkan mẹ́ọ̀ ètò àṣìdánilẹ́kọ̀ọ́ lé lórí nù èsì sẹ́ńtà wà àṣìdánilẹ́kọ̀ọ́ lé lórí nù ṣùgbọ́n ọ̀rọ̀ ní máa bí ọ̀rọ̀ ọ̀rọ̀ bá bí ọ̀rọ̀ kò túmọ̀ sí pé nǹkan pilẹ̀ sí ni mo ti tọrọ wá dábàá máa ṣèbéèrè ẹ jẹ́ ká máa ṣèbéèrè tó túmọ̀ sí pé mo fẹ́ gẹ̀sìn ọlọ́ọ̀yẹ́ ni kí ṣe pé mo fẹ́ ṣe béèrè tí yóò máa jẹ́ ìsì fáwọn kan kì gbẹ́ là ń ṣe jàmá ẹ̀sìn là ṣe ẹ̀sìn là ń ṣe ẹ̀sìn yóò sì yé wa jura wa lọ so bó bá ṣe yé kálukú yóò máa ṣàlàyé tó bá pè kankan ọba yé wọ ẹni kò béèrè àmọ́ mo béèrè pẹ̀lú àníyàn pé lórí wọn náà lè béèrè pẹ̀lú àníyàn wípé àwọn kan sọ kọ́mọ̀jẹ́ pé wọ́n lọ́ọ́ padà yọ ẹnìkan náà àwọn èèyàn lọ́ padà yọ ìsìn tí wọ́n á máa lò láti fi dá fìtínà àti orúgúdù sílẹ̀ ọlọ́run bá kó tún wá sí i lábẹ́ bẹ́ẹ̀ gbogbo ń dábàá ní ọ̀dà kọ̀dá náà ni o èsì pàǹkó ọ̀rọ̀ wa jẹ o níta àbá ti ní ọ̀dà kọ̀dá náà ni nítorí pé ńgbà tá a dáhùn a rí dáadáa a sì máa pé kọ̀dá kọ̀dá náà ni so àwọn kan sọ pé bẹ́ẹ̀ ń ṣe ń lò ẹ má máa lò ó.